يقاوى محمد بن صالح الأسلمين وفي شرعوري من انت التوحيد قوله من شهد أن لا إله إلا الله أجباب أبقى ويسف الله سبحانه وتعالى يجيب الجنة يتابع لكي ìtumọ̀ àwọn gbólóhùn yìí àti ìdájọ́ ní shirk wọ́n ni a máa bí máa na àkọ́s ó ní lábẹ́rẹ́ pa shirk pẹ̀lú àwọn special ìtumà rẹ̀ fún balade àbí ìkásùgbò ìlà ànúwà shirk kí sí onírúurú náà kọ́ shirk akbar abọ́nlá wọ́n ni shirk tí ẹ bá ṣe èèyàn kú mago islam completely ṣíkà asgar ọdún kéré ìjọ tí ẹ bá ṣe èèyàn kó nu agbo islam àmọ́ ṣe èèyàn ṣe sí iṣẹ́ yẹn bàjẹ́ ọjọ́ yìí ṣe èyí tí yọ kí ẹ dùn kàkà fún ìṣẹ́lẹ̀ lẹ́yìn ọlọ́ọ̀bà dáhùn tó wọn kò sí ó tó ti bẹ́ẹ̀ wọ́n náà èyí sí bá èyí sí ọ̀pá lórí òjà ọ̀pá òsì ibi èsì ni ọ̀pá lórí òjà ìbúrẹ́ ẹ̀wọ̀n náà ó dí ìwà tó ṣíkà akbar bí kí ẹ̀ tẹ́wà àdúrà àti ìjàmí ìlẹ́yìn ọlọ́run tí wọ́n mùsùlùmí lọ chọ́ọ̀chì wọ̀nyẹn ọgbúgbà ni àwọn èèyàn náà tún bí ìgbèrè ìjọba báyà ní lẹ́yìn àwọn àfáà tí wọ́n lọ chọ́ọ̀chì gbogbo ìgbèrè ọmọ mú sábà kó padà wọ̀kan wa ìgbèrè ìjọba gbogbo alọ́gbẹ́gbẹ́ pé gbogbo àbílógbẹ́gbẹ́ lọ gbogbo gbogbo ọ̀rọ̀ kí lè lọ bẹ̀rẹ̀ tí yóò tún fúyẹ́ gbogbo àyàn lọ mo lọ́dọ̀ wọn nínú bẹ́ẹ̀ gbogbo wọn nínú kó o sọ pé ọlọ́run ni gbogbo gbogbo ní orúkọ jésù ní ìgbà àtẹyẹ ilé iṣẹ́ àpàdé ọdún yẹwà ọdún ńlá ni wà ní ọdún jùmọ̀ nílá ìṣẹ́yìn ẹ̀kọ́ máa bọ̀ ìsìlámù ọdún yẹwà náà bẹ́ẹ̀ ni a ní sí kẹta tí àkọ́dá kọ̀ọ̀rọ̀ ní wọ́n ti sọ kọ́ sí ẹbí tó kéré ẹbí tó kéré wípé máa ṣe aláwọ̀ síta kọ́ bá fẹ́ tọ́lá bá fẹ́ obìnrin náà máa ṣe aláwọ̀ tó mà síta tọ́lá bá fẹ́ lẹ́yìn náà tí bá fẹ́ máa ṣe aláwọ̀ síta wọ́n ti sọ láti ọ̀sẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ mọ́ni lẹ́yìn náà ẹlẹ́kẹ̀ẹ́jì ẹlẹ́kẹ̀ẹ́jì máa na máa ṣe ẹ̀ṣẹ̀ ńlá tẹ̀lé ṣírkì àzà àwí ẹ̀kọ́ méjìlé àmọ́ nínú màásíà nínú ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ ńlá ni àní màásí tó sì lè rọ ẹ̀ṣẹ̀ kékeré báàbí ní màásí nínú àmọ́ ẹ̀ṣẹ̀ àtúlá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àríjẹ́kọ́ smart ọ̀tọ̀lọ́wà ni bá kọlu ìyẹn kọlu ẹ̀tọ́lọ́wà ni ومن ما jẹ́ kó má ẹ̀tọ́ tù wọ́ gan fún ara rẹ̀ ni ọmọ ènìyàn gan fún ara rẹ̀ òmìnira a máa jẹ́ aláfíàkì àkàlùkù ìtọ́kù tó máa tọ́ àwọn ẹ̀jẹ̀ mi ni ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ ni wọ́n máa yàrá dáre a bá nu nǹkan ní lẹ́tọ̀ wá fún àwọn nǹkan ní lẹ́tọ̀ wọn sí ìṣe ìyẹn gan ibi ajá obìnrin aṣọ́yàn fún ní omi mu ọlọ́yẹ̀ tó nǹkan ní ìṣe obìnrin aṣẹ́wó bàbí mi ní ìṣàìyà àbíṣẹ́wó nínú àwọn ìgbàgbéyàtú ìlú Israel wọ́n lọ lórí àti gbígbà àwọn alájì kàndà ní à gbẹ́nà ń bẹ ẹ̀dá yìí o kò bí àkàndà wọ́n bá jẹ́ ẹ̀fẹ́ rẹ̀ bá mú sáàfù bí ẹ̀rọ kìtìkìtìkà ẹ̀ bẹ́ẹ̀ kìtìkìtì kàndà ẹ̀ tó wumi jí ìdí ìdí mọ̀ wá bẹ́ẹ̀ fà ọjọ́ ìgbàwà àjáyọ̀ là ìgbàwà àjáyọ̀ là títí tí àjáyọ̀ fi gbẹ́gbẹ́rẹ̀ bẹ́ẹ̀ ti lọ òbí ni kò ṣẹ́kara ọlọ́ ọlọ́wà sórí lọ́wọ́ púpọ̀ ṣẹ́kara ọlọ́wọ́ ọlọ́wọ́ bá dúkú tó gbé yẹn wọ́n bẹ fọ́ra láà ọlọ́wọ́ bí dúkú tó gbé padà fọ́ra àjẹ́nà ọlọ́mù wà jẹ́nà nǹkan mẹ́ta lọ́lọ́ sí ọlọ́wọ́ dúkú sí ọlọ́wọ́ foríjì ó sì mú àjẹ́nà ó ní àkíyà abẹ́ ẹgbẹ́ náà ní ẹjú ìgbà mú dáadáa kẹ́ẹ̀kì dúkú lórí kúrò

تحقيق لا إله إلا الله أمر في غاية الصعوبة يعني àtìmú báyìí náà tó gbogbo lọ́kọ̀ọ́ ẹ̀yàn alábẹ̀rẹ̀ kí pé gáàdù sọ̀rọ̀ ọ̀rọ̀ ó lè kò yìí kò yìí ọlọ́ ọba gbò ní fiọ́lẹ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ o ọkọ̀ ìgbé láyé ìdọ̀lá ọ̀tán ìkẹ́sìmá dùnmẹ́ ìkẹ́sìmá dùnmẹ́ ní à bákan sí jáde gbogbo wà yóò kùnrin ní yóò pọ̀ fún sí ni ìsìkárí ọ̀sán ọ̀gbọ̀n ìgbẹ̀ ìyẹ̀lẹ̀ pé àkíkí bá ìdẹ̀lọ́lá amòrò alámàkì fi jáde sọ ọba omi sára gbígbá gani ọgbà wọlé ààrẹ kára bá ní sílẹ̀f ní ìlú mú àwọn kan náà wọn fáwa sísọ́jọ́ pé kúlù máa ti kún sí ẹ̀nà òmìnira ṣẹlẹ̀ gbogbo ìkìkan nínú àwọn قال بعض السلف أما سلف من دبي تبقى في ما جاءت نفسي على شيء مجانتها لا أسرار yóò gbìyànjú ẹgbẹ́ mi mi yóò fi máa dé ìlú kí n sì sẹ́ńtù tó náà bọ̀ tó náà bàbá tí sì tó ọ̀nà pẹ̀lú láyọ̀ táwa ni ọmọ bọ́ọ̀sì wọ́n wọ́n ṣe tí wáyé pé ọlọ́wọ́ ní kó bú ṣe tó nígbà tí tí wà ní sí kó lè wà púpọ̀ lórí kan ló sí sí kó lè wà fún yẹ dáàbì yìí ṣe bàbá ní ọ̀gbọ́n ní ìlú náà bẹ́lẹ̀ ọ̀gá ni ṣùgbọ́n ṣùgbọ́n fún mi tí bá rí bí ó tún bá gẹ̀ yóò ìgbà ọ̀gá sí ká lè bà mọ̀ pé ìgbà sí ni ó wùlẹ̀ sí ìdarí gbogbo ọ̀rọ̀ tó rẹ̀ sí ìdarí mi ni ó sì ń ṣe tán orí sí tọ́lẹ̀ ní ọmọ fẹ́ lọ fihàn fa inú mú bá wa ṣé o túnbọ̀ fún ìgbà ìmọ̀ ọ̀la nínú iṣẹ́ rẹ̀ jìnnà àdúrà àdúrà àdúrà láàrin kó ní àpapàrẹ̀ mọ́ sí jíì ilé iṣẹ́ náà mọ́ lè jẹun tó gbẹ́jì bá àwọn aṣíwájú ó ní àwọn ìfẹ́ áfíríkà wẹ́síwájú àwọn ìfẹ́ áfíríkà àwọn wẹ́síwájú mọ́jú sí wáàjú ní ìṣọ́ fòdí o wá ìjẹ́bẹ̀ rẹ̀ báyìí wá rọ́ọ̀ṣù wọn lè bá àwọn yẹn mẹ́tì wọ́n dà ó sì jẹun kọ́ ìgbìdí jáwèrè ìgbìdí jáwèrè náà kiri àwọn ẹ̀yà ìgbìdí tí wọ́n kọ́ wọlé àwọn ìgbésọ̀kọ̀ bí kíbla ti ń sàdúrà ní ẹ̀rọ báyìí báńkì nígbà tí àwọn apariwo àti wọn àlùbà bàbá lẹ́kọ̀ọ́ orí ha ṣètò ọ̀nà ètò ẹ̀kọ́ láwọn ètò tí àwọn ṣètò ìwà ń bẹ̀ bí ìtẹ́ bí tí wọ́n ṣe ọ̀rọ̀ mi bọ́ èmi gan ṣètò wọn pẹ̀lú mi láti ẹgbà hàn mi sí ọ̀rọ̀ mi kí n sọ̀rọ̀ sọ́ àti kí n dẹ́nu kó là lọ ṣètò ọ̀nà kọ́lọ́ wọ́n wá bá fún ìlú fún àmì ìjọba àmì títà sọ ìdáwọn tó rí bọ̀ mú ṣéjú ìṣẹ́lẹ̀ rẹ̀ mọ̀ yá mú sọ ìgbà ìṣẹ́jà àtúkọ̀ ó jẹ́ wà nígbà tí mo rẹ̀ ṣe màmá bello ìjọba ti sọ̀rọ̀ ni ìṣàkì mọ̀ sọ ọlọ́mọdé bá náà ti kò ní ìṣẹ́lẹ̀ àti ọlọ́ọ̀bà sánú wọlá àti alẹ́kìdámà ọ̀la yà rí fún ààbẹ̀ ilẹ̀ mọ́mìn kò fún jọ́ mìíràn yìí o àti mọ́mìn ní jọ́ mìíràn báyọ̀ bí nẹ́sì owó ọ̀gá ẹ̀fẹ̀dá tí gbìyànjú lórí ààrẹ fún òun ti kó bá fẹ́ tuntun tọ́lọ́ wa ìgbàkúrì wọlé àádá kílẹ̀ lè ibn abbas radiyallahu anhuma ní ìlọ́fà ní àwọn tọ́lá bí lábẹ́rẹ́ sí iná yahuda ya kòló na náhanu láàánú kọwíso sí sọ́lád àwọn olùbá wọlé àti ibn abbas pé àwọn àwọn tí àwọn àwọn ṣe wọ̀tí sí lórí àwọn tí àwọn ṣe dìbò àwọn àwọn ṣe ròyìnrò yìí àwọn yahudi sọ fún bá ìfà mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí náà pé ọ̀dà olùgbé náà fi mọ̀lẹ́kì náà fi gbà ní ṣe wọ̀tí bá fún àkàdì náà àwọn ìṣe wọ̀tí bá fi àríyá ìṣe wọ̀tí bá tù sọ fún mi náà bìlá bí bàbá àgbà ẹwù tí wọn ìyẹn yá ìpàdé àtàlà máa yẹ́ sinà òṣè tó bí káàbì haram wọ́n ní kí ni ṣe tó fẹ́ ti ilé ahoro kí ni ṣe tó fẹ́ ti ilé ahoro ọjọ́ ìyẹ̀wò ní ilé ahoro ni ìtọ́ mi yóò máa tọ́ka gómìnà bí kò lè ní ilé ahoro ìtọ́ mi ẹ̀ ó lè ní bíbẹ̀ kò ní ẹ̀ka tó ọ̀gá ìyẹ̀wò ní ìṣe tó ní wọ́n bí wọ́n ti bá wà síwájú lẹ́nu bí kí ni àwọn mùtí náà ni àwọn mùtí náà ti mú àwọn mùtí àwọn máa àwọn àyíyá yára fáàlà yẹn di ara ẹ̀

مما يسمع الشيطان في خلق القلب والشيطان لا ياتي ليحرب المحدوم محدوم الشيطان كي لم يكن كي لم يكن يو رسي ولكن ياتي ليحرب المعمور ينبي يوم يوم بي يوم كنصوان بي نشيطان بيوم ní òun náà nílé dáadáa táwọn èèyàn ń gbé oníṣẹ́ tó ń bá ẹ̀yìn láàmú ó ti yé wa ọlọ́mọdé ti kọ́ orí wa sí على قد هذا لما سئل يا ربي سلم على رجل يجد في نفسه ما يتعظم أن يتكلم به نقول لك يا رسول الله أما ما أرودكم كتامي أما أرودكم كما أرفضها وأنبع أن تكون كبي أبالي أرودكم كما أرود أحنا وعبوا يلي صو جدي وجدتم ذلك أمي سأما في الملوكين قالوا نعم ومن ذلك يعني بني ذاك صريح الإيمان ذلك الإيمان ذاك صريح الإيمان وفيش موقع اللهم بايد نتاح جاتي شو سيدي أنا يجيكم قالوا بايد ذاك صريح الإيمان قالوا قالوا قالوا لا ما في ذلك خلاص هاي أنا وجدت ذلك كذا يعني نبيني وني ذاك صريح جرت صريح جرت إيمانه ọlọ́mọ tàfọ ọ̀rọ̀ yẹn yóò wà bí sọ́rí ìmọ̀ amẹ́ ọkọ̀ mi ni máa fún mi pé alájẹ mi làwọn wà fún mi ẹni yóò fún mi lógún mọ̀ṣọ́ òun wọ́n máa ti dà ní communication nílùú rẹ̀ òun náà ló ti máa kọrin rẹ̀ ibi dámbàrá ní ìgbìmọ̀ pé gbajúmọ̀ sọ́ra gbajúmọ̀ kiri wọ́n ní orin náà gbajúmọ̀ gbajúmọ̀ lẹ̀tẹ̀ wá kiri ló sọ̀rọ̀ àwọn bòmí ní sọ̀rọ̀ àwọn náìsì náìsì ọwọ́rì ọkùnkùnlá mú máa ṣe ti lè ní ó bí wa oníṣẹ́kùnmọ́ fi ṣe ti lè ní ọtúnkù gan láti ṣe láàrin ìdílé ìṣẹ́ lọ fi ṣe láàrin mo mú lọ sí àwọn very very careful kí wọ́n sínú kí ó sì ká dáàbò sọ̀rọ̀ ìmáà lóyìn ìmáà lóyìn kóró ولو مصاب علي بن فريق بولوبا وقبا سما فايدة سنة يولوبا أي أن ذلك هو علامة بينا على أن الإيمان كسريح يعني أي أن ذلك هي هو العلامة ما ربع أمجاني علامة حسني أكتجوي بينا صنع على أن الايمان صحيح إذا إيمان هو فرج لأنه ورد عليه تريد تنبيه من لك فإني جاء ولا يرد إلا على قلب الصحيح قال كيوا دامو كيوا بانيا أفي يو قلب الصحيح قال فقوما فبدأ شيء دارو فأرقهم من من رقيم بما لا يكتب بذلك ni ṣètọ́ ìgbèdè nípa ìyá ahoro ní ìsìn ìgbẹ́mẹ̀ ìgbẹ́mẹ̀ máa ń dúpẹ́ pé kọ̀pútà wa ń bẹ́ẹ̀ kí ní kọ̀pútà ń lò láyé yìí wa ń bẹ́ẹ̀ á ń sì bí ọmọ ọmọ ìlà garlic ọ̀rẹ́ pé láti tó bí àti ẹ̀kí wọ́n bẹ́ẹ̀ ṣe ṣe ṣe wòlí nẹ̀ ọ̀rẹ́ mi kan kọ̀ fún yìí à ń pè ní adínlé àbẹ̀dá kan máa lo búdí wọn ọbẹ̀ lọ bí ìdí wá ní tí ẹ̀kí ìdí tù ọbẹ̀ lè gbéyàwó lu wọn gbogbo lọ 35 náírà náírà ní ìlú ọlọ́kọ̀ yàwó kó lẹ̀ lọ sẹ́bíà nínú ọba ọwọ́ tílé ọgbà ní kókòrò sọ́ra àwọn olóògbé wọnú tíléǹdì àwọn kálùkù wà wà rọ̀ dáadáa o ọgbà ní à ìkọlẹ̀ àwọn olùbáńtà ọgbọ̀n kúkú ohun nílùú ìfẹ́ mẹ́ra náà lọ ikú wọlé àwọn olùbáńtà kò rí ọ̀nà àti ikú nìkan ní ló ń lé àkúrò ó bí òṣù kó kọ́kànlẹ̀ báyìí wọ́pọ̀ báyìí wọ́n fún ìgbà ìwú jáde ṣe ìgbà wọlé àwòrán ẹ̀rẹ́ ẹ̀rẹ́ báńkà ní kúrò ẹ̀sọ́fẹ̀ àmọ́ kó tí ó sílẹ̀ máa ti gbà wọlé ọkọ̀ ń sọ̀rọ̀ ń gbà míì àmì tí ẹ dàrẹ́kì kan nìtò ní communication kí ni àní wọ́n sọ̀rọ̀ kanjọ́ kan wọ́n sọ̀rọ̀ nípa hádà kẹyì nítò ní hádà sí àbí hádà bàákí ní káàkiri ni ní politics tó di hádà zuti ó gbọ́dọ̀ sí ẹni pé kí a kí a kọ̀ lóde dà àmì káàkiri hádà kẹyì àti hádà bàákí nínú ẹbọ̀ kọ̀ ó ní kò sí burú mi ó di wa wá ní nítọ́fà ni pé ṣètọ́ nǹkan òdì kíkà ẹ̀ hádà zuti ìfẹ́ mi ní ara gbò akídà mùsùlùmí ti dàgbà ìjọba ní akídà sẹlẹ́mà ìparí àmọ́ ìdí ìjọba ni pé kò lè sí ìdí ṣètò nígbà wà láàyè ìparí wọ lórí rẹ lómi lò ó di ẹwà ẹ ti ń dáná mi àti mi ó ti jẹ fún wọn ni. ọ̀pẹ́ni náà ni kúrò ó pe mọ̀nàfọ́dún àyọ̀kọ̀ ìdùnnà kọ́tù بين لنا بالهم أما أجعل مجنا فالحسن ما يقبل الذنوب لاني في كتاب يجانو وهذه مناسبة الآية في التوحيد أنا وفوزون علاقوا ب أنواع الشرك قولوا من شهد أن لا إله إلا الله قولوا أن يتبقى وعجالي كتب في الله ẹni ṣìrìkíyà fún kọndíṣẹ́n ìfìlẹ̀lẹ̀ wọ́wọ́bù tẹ́kùnlẹ́bàlìdì wọ́wọ́bù ṣìrìkí mọ́kànlẹ̀ ni pé ṣàkàrà olùbá ọjọ́nà alamaka na alẹ́mìn al'amal akwai wa nun tó ṣọ̀pọ̀lọpọ̀ musulmana sọfọ́wá yí pé àwọn tó ń jẹ́ àwọn tó ń dí sí wà náà tó sì wọ́n lọ́nà من شيء أن لا إله إلا الله يعرف لا إله إلا الله هل كان أستاء الله الجنة ولهم وجوع الجنة ما تعيب أجنة الله شيء الله شيء وإن شرك كنا بذلك وإن زنا فإن زنا أو ديوان abu jari su dila kuri wa in salaka in zina su ne wa in sharaka in shara abu jari abu su zina anabi ni bẹ́ẹ̀ ni ala ragmi an fi abu jari zara abu jari fi ọkọ ilé wa mú ọkọlọ kù láti ilé ìfúnni wà gbé náà abu lọkọlọ bí ìyànú gánà gbogbo mùsùlùmí wà gbé náà tí wà ti fọkọlọ lọ́ọ̀bà àmọ́ ọkọlọ bí ìyànú gánà lápẹjù mọ ìfúnni ìfúnni ìfúnni ẹ̀bẹ̀ ẹ̀bí ló ti ẹ̀bí yẹ ẹ̀bí ló ti ọ̀ bẹ́ẹ̀ lọ sí wọ́n ti dẹ́tú ká ó ní ìbára tó bá ṣe ọ́ jìyànù náà ó jìyànù náà ọmọ tó bá wọn fi ṣàkóso ìgbà pọ̀ ìmọ̀ tó fún wọn ni pé lọ́mọdé àti sọ̀rọ̀ sí wọn náà ìgbà wọn náà lọ́mọ gbọ́ mùsùlùmí wọn náà gbogbo ayé àlọ́ aláyẹn gbogbo ayé iná ò ní jò àwọn mọ́tò yóò kọ́ iná òṣèlú gbogbo ara tiẹ̀ wọ́n ní àwọn mùsùlùmí lòun mùsùlùmí òun iná ò lè jó àwọn àyàdọ̀ aláàbọ̀ tó pé gbogbo àyàdọ̀ alá iná ò lè jó tí wà ní mùsùlùmí òun wà ní a ibi ní èrò sí àǹfààní bá ilá ẹ̀rọ láwọn tó ṣe òṣèlú láǹfààní lẹ́nu ìwọ̀n lọ àwọn èèyàn ló ń fi ẹ̀yẹ yìí tó wà ní ẹ̀yẹ mẹ́lẹ́ta tó níwọ̀n gbà tí ọ̀gá sí ibi kò fi bàjẹ́ lọ́yọ́ kò lùnà lọ́yọ́ gbà mùsùlùmí kò lùnà nù ọgbọ̀n yọ̀ wọ́n lọ́dí ìlà kàfà ìgbà kó ànú mùsùlùmí àwọn kìlọ̀ bá àwọn ọba mọ̀ ní àwọn náà bá jẹ́ ti láì lẹ́lẹ́lá o àmọ́ ẹgbọ́ àwọn ọlọ́mọ yà àwọn ọdún tó kúrò lùnà ọlọ́mọ tó kúrò lùnà lọ lọ́pọ̀ àwọn ọmọ báyìí nìkan wọ́n bá kọ́ ọjọ́ lùnà báyìí wọ́n ti kẹ́kọ̀ọ́ ìgbà yẹn wọ́n ti mú wọn kẹ́kọ̀ọ́ ọkùnrin lè rí ọmọ wọlé wọn a kún ọ̀rọ̀ lónìí ọkùnrin àyà ọjọ́ ìṣẹ̀mí wọn a lè kúrò ọ̀nú ẹ̀ ìgbà wọn ti ń dìde dúró ìgbà yẹn ló dálé wọ́n sì máa rìn ìgbà yẹn yóò fọ gbogbo ìfi náà kú ara wọn ìgbà àlámà ọwà lára wọn ìgbà àwọn ilé ìwọ̀n wọ́n dà nàmì yóò ní ẹ̀ka ló mọ̀ sí pàdé ọlọ́run ṣùgbọ́n ìjẹ́ náà lọ́wọ́ sọ àmọ́ olùkọ́jà ọmọkọmọkọ́yà ẹ̀wọ̀n òbí ẹ̀ òbí ni tó ṣe olùkọ́ mú wọn náà ó di táwọn yẹn ti bọ́ ni wọ́n rò pé àgbàlá òbí náà á ah, bẹ́ẹ̀ ni ó wà sí náà àmọ́ ó ti kọ́kọ́ wọn náà máa ṣá àlá ọlọ́run mọ̀ yẹ kù sí lónú iná náà báwọ̀ àlùjànnà ó di yé wa ọlọ́ọ̀bá ń bí mẹ́ta wọn náà ọlọ́ọ̀bá ọlọ́ قل أدخل الله الجنة على ما كان من العمل والشهادة هي إعراف باللسان آخر عيسى في الجنة في يدين والشهادة قلهم شهادة هي والشهادة هو الاعتراف القوجاني لا إله إلا الله واعتقاد اعتقاد بقلب في وكالة الجنة والسمكة والجنة والتسليم بالجوار ومالك ذكر عليه كل مجلس náà ní kókò nígbà tó ti dá onímú ẹja rè onímú ọmọ fi dá onímú ọmọ ya ọmọ wa òbí rẹ ṣé lọ́pàá ti sọ sórí pé ọ̀rọ̀ yìí tú ليس لإله بكل ولا تمني ولكن سوى كثرة القلب وصدقه على أمل هو وجه الدرس لا لقد أني من نوتو بس أجمل فريق الله أقول لجبتي هم هم هم هم جبتي ní àwọn àgbàlá ìlọ́lọ́lágbò ọ̀rọ̀ àkànlọ́ tẹ̀ṣẹ́ wẹ́gbà ní ìṣẹ̀lẹ̀ wẹ́gbà ìbá iṣẹ́ wọ́n ti máa lè mú lọ́bá ti máa lè lẹ́yìn bí oṣù títà wọ́n ti máa lè bá lọ́bẹ̀ wọ́n ní wọ́n ti ti bá ìmọ̀ nípa bá lọ́bẹ̀ ọ̀la lè délẹ̀ ní mẹ́ta ti tẹ̀lé alágbèyà lọ ní ah, àmì nínú tí wọ́n ti ṣe àjọ ìgbà sí ìdíjọ́ ìkẹ́rin ẹ̀kọ́ lè mú mi ṣe lgbt wọ́n ní òkè gàásì gàásì wọ́n ní olú gàásì olóhùn sọ fún lùlù ní ìjọba fún ẹ̀ so ìpínlẹ̀ àti ẹ̀kọ́ lè mọ́ fún bí ọlọ́ọ̀gbẹ̀ ìyọ́ wọn ní طلبة مدافعة ولوبة أول إيه، هي الإكراف بالقلب باللسان يعني كنا لا تعالات الكيو إيش نفعل وني هو إكراف باللسان كنا نقول لا إله هو الإكراف بالقلب هذا بعده وكذلك بالجوال كان وريك ريك يرى يسيك ويسيك ما درس إليه ولعالى قال الله قال المنافقون ولهذا لما قال المنافقون هي لما قال المنافقون برسول الله صلى الله عليه وسلم أما منظمة برسول صلى الله عليه وسلم نسأل إنك رسول الله المنافقون ما لك فقطي وآبي جبت مؤكد ثلاثة المؤكدات الله أكبر أما منافقين wọ́n pẹ́ àjírí pé òjìṣẹ́ lọ wọ́n fi ṣẹ̀rẹ̀ ilẹ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀rẹ̀ ilẹ̀ ما ìgbáyà kan yìí tó يعني ní pípa من الثلاثة القرآن بي أنا أقول هذا أي نشعر أجل ألا يكدي أن إنك إن لك تجدد وكلام الكلام والله كبه يشهد إنك ها يا رسول الله أو نزل أو تبولا فلوك ìkíni tó dájú dájú àbálọ́wọ́ tó kíni àbálọ́wọ́ tó kọ́ni فصدقهم الله بقولنا في جنوبا الله يعلم إنك لرسول ما بالله بلا ما يكذب جلده الله يشهد إن المنافقين مكاذبون كان فوليت دي كان بلدي والله يرونقا والله منافقين يرونقا كان عفوا لك توكيل بما يرنك قل والله يعلم إنك ya rasulu inna ya rasulu bi jari ya boni ojú wa ni láwọ yẹ ṣáàdù ní ṣáàdà tí wọ́n wọ́n wà ìnàkà ìnà ìnà kuma bẹ̀ na fi kí náà kí ní àdúgbò ó jẹ́ ọlọ́run tó mọ́lẹ́sì gbọ́n yẹn fọ́ òun ni hàdà ikrar bin nisan ní pápá lórí ahọ́n wọn tí wọ́n ní àǹfààní bí a na owó káàrí ní ìtìkáàdì kan títí jẹ́ kan ọkàn wọn gbọ́ ọkàn wọn gbọ́ ọkàn wọn lórí ahọ́n káàrí ní ìtìkáàdì kan lẹ́yìn náà iṣẹ́ ọwọ́ wọn kò jẹ́rìí sí wọ́n lámi yẹn fa àkùsọ́nà sí وتتحقق الشهادة إلا باعتقاد كثيرة في القلب. يقول كلمة كده olùfàǹfààní ìdíjú ìdúró láàbí àkíyèsí ìdíjú ní àkíyà inú ọkà tó dín ọkàn ìdíjú lábí lìsá ìfẹ́lẹ̀ wíyá di lárí ahán ọ̀tẹ̀dẹ́k bílá amal kí sọ́wọ́ yẹn ti jẹ́rìí sí ìjọba àwọn àbájú pé àbúntọ́lì ń kọ́ níbi sílẹ̀ ó gbọ́ bá níbi ìṣẹ́ lọ́ọ̀bà àmọ́ kò sí ètò láti pẹ̀lú lìsá nígbà tí ó fẹ́ kú sí ẹ̀rí wípé ìkàkùn níbẹ̀ ẹ̀bù jáàlì olórí bíbá mẹ́ nìkáì ẹ̀bù jáàlì kókó wá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibi tí wọ́n ti lẹ́bi ní bá ọkùnrin sọ̀rọ̀ sọ̀rọ̀ kí wọ́n pèrè eighty five because ló lọ sọ èyí tí wọ́n bá sọ jáde àwọn èyí tí wọ́n dúró yìí wọ́n lè sọ fún òyìn nípa pé àdúgbò tọ́lìbò ó fi ẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ ẹ̀sìn ọmọ rẹ̀ lọ́tọ̀ ìgbàgbọ́ ìgbà ìgbàlẹ̀. Wọ́n mú mi ṣe kí ni ìtìkájú kan tó wà náà. Àbí ìkànnà ìtìlábìlì sáàlì ìtìbẹ̀. Ó wújáde ní ara ọ̀, àníbi àníkò wújáde kálùbà kan yìí tẹ́lẹ̀ yìí dá ìdá ìlọ̀lá kálùmùtón kálùmùtán ilé ìjẹ́ ìgbàgbọ́ ọ̀fíìsì ọlọ́ọ̀bà ní muhammadu bakuma ní bukukú lódò ọ̀sán wọ́n ti wá fi sí ilé ìṣòro àwọn ọdún yìí wọ́n wọ́n lè sọ yẹn lẹ́kẹ̀rẹ́ àbútọ́lìbù fi ẹ̀sùn gbàgbà rẹ̀ lẹ́ o ìṣẹ́ ọmọ rẹ̀ ní ìṣẹ́ àbútọ́lìbù fi gba ìṣẹ́ mi kí ni àwọn ọmọ pé ìgbàlọ́kàn láì ṣe òwúlò ìṣẹ́ ìgbàlọ́kàn kò wúlò ìṣọ́lá láì ìgbàlọ́kàn kò wúlò الإسلام هو العمل الصدق باللسان الإتقان باللسان كيف يجرد واعتقاد القلب كيف عن واقع والتصديق بالعمل كيف سأل المدينة كله كله وساعة تجد له مبارك مصير àtòkẹ́bí kò nífẹ́ islam kó kùmọ̀ràn islam lọ́wọ́ gbogbo dáadáa ọmọ ṣe àwọn aláìsí kùmọ̀ràn wọn lọ́wọ́ gbogbo àbálì gbogbo ìdí òkèrè àti ìpínlẹ̀ àlàáfíà بالجوارح وديوا المذكرات الأولى أحسن المذكرات الأولى القرآن الكريم هنا لا إله إلا الله قوله لا إله إلا الله بدون إله إلا الله لا معبود على وجه بالتحقيق أن يعبد إلا الله كسين في تلفون كل تفصي تفصي تفصي تفصي وعاد الإسلام gbogbo àwọn yìí alẹ́dẹ̀ tí kò bá láti ṣàríkù ìbádà tí ó lè fi ìkọ̀kọ̀ ṣàbẹ̀kùnrin fún wọn fún wọn lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ fún wọn ìdánáwò lè ṣàfi àmì àkùbá ìdí olóhíyà ṣe ò tó ní kankan nínú àwọn ìkẹ́rìsì olóhíyà ìjọ àkan sọ̀rọ̀ fún aláàmì ìgbà ilẹ̀ ìkọ̀ olúwo olúwo àfọwó àbíkẹ́lẹ́ ọba yẹn ọ̀rọ̀ yẹn gíná gan ó ní owó lòdì dá àwọn ọba ní ọba àwọn òṣà

ẹni bí ọ̀dà bẹ́ẹ̀ ẹni bí ọ̀dà bẹ́ẹ̀ ẹni bí sọ́rí tiẹ̀ ní kọ́ ọ̀bà ní bí ọ̀dà wọn kó náà jẹ́nà ìdílésù ó di ìwà kí lọ́mọ bọ́lá jẹ̀nu ẹ máa múlẹ̀ pẹ̀lú àjẹ̀nu ẹ máa múlẹ̀ pẹ̀lú ẹ máa múlẹ̀ pẹ̀lú odò mùsùlùmí adé múlẹ̀ pẹ̀lú nìkan ọlọ́wọ́ bá nìkan la máa fara ti ó di ilá ilá ha ìlọ́lá bá mú bi hakú ìlọ́ ọ̀rọ̀ àfọ́jọ́ ọ̀nà sùpánù wọ̀tá àlà náà قوله وحده لا شريك له يقول لي كانت شروق البلدان لا تملك كذلك بدأوا توقيت بالإثبات يقول يكون تقول لي كذب كل ما لا شريك له يقول التوقيت بالنفي من كل ما يختص به من الربوبية والألوهية وأسماء وصفات لا شريك له يقول لي سبيشاليتي زي السبيشاليتي تتعلم ní ẹ̀rùgbòbí ẹ̀ka ìdẹ́dà àwọn sàgbó ni àwọn ọlọ́ya ni àwọn ológo ni wọ́n gbà pé àwọn náà gbà fún àwọn àwọn dákọ̀ àtìlẹ̀ wọ́n gbà olóhíyà àti jẹ́ fún ọlọ́ọ̀gbìn àfùmá òsìsá àwọn orúkọ sí fífà ọlọ́nìkan kánà nàbí sílẹ̀ wọ́gẹ́rù mi mọ́mìnín ní ẹ̀kọ́ fàálọ́gbẹ́ àdìsí Muhammad sílẹ̀ kuma mumini da nukar abubuwa yarja'una ila Allah ta'ala inda shada'i Ọlọ́run ma sáàdì alámọ́kìdé àti ma'amọ́kìdé sílẹ̀ àtàwọn mọ̀mìnì mú sáàdì ẹlòmí àfọlọ́n nígbà ìṣẹ̀lẹ̀ ní àṣòro wọ́n nù sọ́jọ́ wà nùdíra Ọlọ́run kan ma sáàdì Ọlọ́run jẹ́ ìjọlọ́wà kàjá àrọ̀díyò ilẹ̀ nílé ìṣẹ̀sílẹ̀ wọ́n sáàbù wọ́n dúró bọ̀ wá ìgbàrẹ̀ wọ́n wọ́n á débì kí wọ́n á sùn àbúgbà ti fi ìdá rẹ̀ kọ́ ìdá rẹ̀ kọ́ ọ̀nà ti sùn náà gba ọ̀sẹ̀ náà ti sùn náà wọ́n bí ọkùnrin kò sọ lọ á arákùnrin tí wọ́n wà yìí nìyí wọ́n lọ fún ẹgbà gbé wa ẹgbà mú wa láyà bó kú ẹ̀ ìdìbò àkúgbà ènìyàn gbà tí wọ́n sì ní òun kú

bọ́ọ̀ rẹ̀ ti dànù ọwọ́ ẹ̀fẹ̀ ti ro ìyàyà bọ́ọ̀lẹ̀ ìyàtọ̀ bọ́ọ̀lẹ̀ ìlú amúnà àdúgbà ni kanyẹ ọgbà ọ náà lẹ́nu ọ̀dà mi ọgbà ọlọ́run tó bọ́ọ̀lẹ̀ tí ó bá bọ́ọ̀ gbà tó mi ti gbèmí ní bọ́ọ̀

ìdí ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ agbọ́lọ́bà ẹ̀ gbọ́ ọ̀gbọ́n bọ́lọ̀ ń kún bọ́lọ̀bà ah gba جاء عربي إلى النبي صلى الله عليه وسلم وإن وأصحابه لربوا في صلى الله عليه وسلم وصلوا على دوري وعلى تصنفه وعلى سجعة في إدارة في إدارة فورا في ربوا عربي ربوا كل حال جوج عليه صلى الله عليه وسلم قال من يمنعك مني ربوا للهوبي قالت ايه عرفني يبقى للهوبي قال يمنعني الله ẹ̀mí ni ọlọ́run ni ó gbà nílẹ̀ ẹ̀mí ó ní ọlọ́ ọlọ́run ni ó gbà nílẹ̀ lọ́wọ́ rẹ̀ ọmọ yẹn kó asáàmì àwọn tàbí ti gbà nílẹ̀ àwọn tàbí ti gbà nílẹ̀ ibi kí ni Allah wa hadha huwa tahqiq tawhid rububiyyah ليه التوحيد ربوبية تكون الحياة لأن الله هو الذي يملك النفس كل الله بأن يعبد على كل سنة في الدنيا وبر الدنيا على خلق أتجاه التدبير أتجين كبرى التصرف في الملك الناس بقوية لا شريك له لما يختص به من ربوبية وألوهية وأسماء وصفات وصلوا صلى الله عليه وسلم أسأل كل وين دار الله تعالى أعلم وقوله فيما يختص به حتى تسلموا بالشبهات الكثيرة بدنا وقلنا وقولنا بروع فيما يحدث به واسف لا لا لا حتى تسلم او حتى نسلم فيها تبدع قولوا بالله يرجو يرجو على العين كثيرا من الشبهات نافينا بالكفار إن شاء الله سبحانه وتعالى وضم القوم ونشفع الله بولوا الله بابا لأن الناس في الصفات ظلموا أن إثبات الصفات إشراك بالله àwọn wọn kò fún ìjọlọ́bù ní ṣíkà yìí nígbà tí wọ́n máa ń sáyẹ̀ pé a ń fi búkú lọ lọ́ọ̀bá ni ọgbọ̀ jẹ́lẹ̀ wà á sì sáàlù ẹ̀rùsùn mìnìbáríkà ìsìn tí wọ́n lọ́wọ́ ìfọlọ́wọ́ wí nǹkan ní ìrà lọ́dọ̀ àlùsùn àfọwọ́ wí nǹkan lọ́dọ̀ pẹ̀lẹ́ sì ti ṣe ń wọ́n sí ní olùbọ̀sìn وإننا نقول خلق للخالق الصفات به الله سبحانه وتعالى كل ما صفة يحتسب قول الجرحة قدوا قدوا قدوا وتشرك به قدوا والمخلوق عوانتا عوانا نتفات صفاتني تعتقد عوانا نتفات الله تعالى عالم علينا نبي wọ́n wọ àlùjánà bóyá tó bá ṣẹ̀ṣẹ̀ kan láyé ń bì tó bá pé bóyá ṣe nǹkan yẹn ọlọ́run á fi yà jẹ lórí nǹkan tó ṣe ní ayé ń gbà yẹn náà ṣé ìyẹn tí ó ti pa àwọnú náà náà. ọlọ́run ti fún yìnyín láì fìyà jẹ kọ́ lọ́ọ́ bá ìtúgbà àtàlómi ẹ̀sẹ̀ ẹ̀ pọ̀ ju pé ìyá yìí nìkan ló jìyàrá irú jìyàrá kìyàmà ọkọ̀ àwà jẹ́nà ẹlòmíì jìyàrá irú jìyàrá tí wàá kọ̀ àwà jẹ́nà ẹlòmíì jìyàrá irú jìyàrá sàárè tí wàá wà jẹ́nà ilé jìyàrá irú jìyàrá sàárè yóò jìyàrá jìyàrá kìyàmà wàhálà ìṣẹ̀lẹ̀ sọ́gbà kéré jìyàrá kìyàmà dèdè ẹ̀sẹ̀ ń kálukú ní èdè dèdè ogun sọ́là fún ẹ̀sìn ogun wọn ìdíkùkù sẹ́wọ̀n yìí ẹlòmí ìdúgun wọn ni ẹlòmí máa so kùtùkùtù sí ni ẹlòmí ìdílé ìdodo ni ẹlòmí ìdílé ìgbà ni ẹ̀rù bọ́ọ̀lá nínú ogun rẹ̀ nínú àlọ́ báyìí àti ìdílé ẹlòmí gbà ọ̀ ọ̀ exam tó tó dé tó lé nìyí ẹ̀rọ yàgà ni tó alẹ́ òkú ni o bá wọ ẹ̀jẹ̀ náà o ẹ̀jẹ̀ náà mọ̀lẹ́kọ̀ọ́ ti máa ti sá lọ nínú náà tó wá sọ nípa ẹ̀jẹ̀ padà fún àwọn gbogbo ṣẹ́rù wọ́n rí kọ̀ọ̀sẹ̀ bọ́m̀bẹ̀ àwọn ẹ̀sìn tó ṣẹlẹ̀ tí àwọn ṣẹlẹ̀ ńlá ní kọ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀sẹ̀ bọ́m̀bẹ̀ ṣẹlẹ̀ náà yóò sí bọ́m̀bẹ̀ mọ̀ sí ìgbà mọ́jú ó di ébi gari ni ó fẹ́ kí èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ fún ibi ẹ̀sẹ̀ kí èèyàn tún lọ́kùn ibi ẹ̀sẹ̀ pàápàá jùlọ tí wọ́n bá sọ̀rọ̀ ní dọ̀rọ̀ mọ̀dáàni kí èèyàn bẹ̀rẹ̀ náà bá wà bí nàmọ́ olùkọ́ bí ọlọ́mọ fi alẹ́ nìyàrá yàrá kí àwọn ó ké yàm. bí ànábì bèrè lọ́wọ́ wọn pé wọ́n máa ṣé lè bóun pé tí èèyàn bíi kí wọ́n máa rò kúrò sọ́mọ ẹ̀ àmọ́ ọkàn rẹ̀ ń bá jà pé Ọlọ́ọ̀bá fún ọ̀rọ̀ gbogbo ọmọ yára bí ọ̀rọ̀ sáà rẹ̀. Ọkọ̀ máa bàjá, ọkọ̀ mọ̀ sí kóyó ọkọ̀ ìfàákì ilé ìgbìdì mẹ́rin. Ẹjí ń gbúrò ìrẹ́ òròkó tọ́lọ́kàn ni ṣe ìtọ́ ọlọ́mẹ́kù ti ṣe. Ó di ọkọ̀ ìbò láti bọ́ bàjá ọkọ̀ fún ó di é. Ọkọ̀ ẹni tí ń sáré ni àdẹ́jú ní ìsìn. Ọya kò wí dúró mímọ̀ sí bí some hours ìfẹ́ sí báyà tó wí káìlù tí fún fi gbé ohun tí mọ̀ ní àbílẹ̀ tí kàkà kú lọ́wọ́ tí fi gbé lóògùn. Ààbí kàlámì ṣe kọ́rọ̀ tó sí ìsinmi láìlọ́lá àríkà mọ̀ náà ẹlòmíì tó kú ó lè kéde kúrò àwọn adarin wà ti ọ̀nà ni bàbá yẹn bí bí sàdáwọn ní gbé ló fẹ́ dápọ̀ ní òfin tó bí sàdáwọn ní àpapọ̀ ara ọ̀ ara ọ̀ ara ọ̀nàbí nǹkan sàdáwọn ní ọmọ obìnrin ni nínú àwọn ọmọ ọmọ Muhammad ọmọ tẹ obìnrin bàbá ni bàbá tẹ wà bàbá kòkó kọ́nù náà kòkó kòkòrò láì bí kòkó áfíhùn láì àríwá ọ̀sán kí ní rabá rábà rògbà ẹ̀ àràbá ní kí ní rábà wà ẹ̀yìn lẹ́ńkì rábà ẹ̀yìnkì ilé ìbò ilé mọ̀mọ́ wa dá ní kí ní alan alan fi ní adọ́s ọkùnrin ìkó ẹ̀yìn lẹ́ńkì rábà ìdìbò ni àràbá ní àmọ̀ sí سبحانك اللهم لا اله الا انت نستغفرك والسلام عليكم ورحمه الله وبركاته